ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tó jẹ́ ẹ̀ka láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMA Global Missions tó wà ní Nàìjíríà èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin àti lóbìnrin wa lọ́mọdé àti lágbà wá sí àkókò ọ̀rọ̀ ìyè yìí ní ìjẹ́jọ́ ẹ̀rí wípé a tún bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa padà ní ìtí a ti kíyèsí ìpèníjà ràkúnmí ìpèníjà ràkúnmí ṣùgbọ́n ní òní yìí ní agbára ọlọ́run a ó máa kíyèsí ejò atannijẹ a máa kíyèsí àrékérekè ejò ejò alárékérekè ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀lé wa bá fún àdúrà ọlọ́run ẹ pé àtàgbára wa gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run adúpẹ́ torí pé ẹ̀yin kò padà àgbé yín ga bàbá ayérayé ẹgbà ọpẹ́ wa olúwa àwọn olúwa ẹgbà yín wa ń lọ sínú ọ̀rọ̀ yẹn máa bá bá wa lọ ẹ jẹ́ ká rí ọ̀rọ̀ yín kó de ẹ̀yìn lógo nínú ayé wa pẹ̀lú ẹ̀rí ní orúkọ jésù kristi olúwa wa àmín gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ bọ̀ ẹ ọkùnrin kan ni nígbà tí ó lóun ó ń sọ ẹ̀rí ẹ̀ pé nígbà tí òun wà ní èwe ló bá rí ejò tó bá ti gbọ́ nípa ejò á máa máa ó máa ń jẹ́ nǹkan bí ìyàlẹ́nu fún un ó máa ń jọ lójú púpọ̀ ní ọjọ́ kan ló lọ sí ibi tí ó lọ sí ìlú kan níbi tí àwọn ejò tí ó ti rí ejò kan bó ṣe rí ejò yẹn nìyẹn ló bá gbé bó ṣe gbé nìyẹn ló bá lọ fi hàn àwọn ọ̀rẹ́ ẹ̀ làwọn yẹn bá dá pé ejò eléyìí ejò gidi ejò tó yẹ pé tó bá bùyàn ejò yìí ní májèlé púpọ̀ èèyàn máa kú ni lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ ejò yìí ló sọ sígbó ẹ̀rí tá a bá ń sọ nípa ejò ejò ní èyí tí ó dára ó ní àwọn ìtumọ̀ tó dára ó sì ní àwọn ìtumọ̀ tó jẹ́ pé ó burú fún àpẹẹrẹ tí a bá wo ejò kan tí a rí tó jẹ́ àpẹẹrẹ bíi WHO ìyẹn àwọn oníwòsàn àgbáyé ẹ rí i pé ẹ máa rí ejò nínú àwòrán wọn èyí tó ń ṣe tá a mọ̀ sí logo eléyìí ló ń ṣe àpẹẹrẹ ìwòsàn àti ìwòsàn àti e, iṣẹ́ ìránṣẹ́ àwọn àwọn àwọn àwọn dókítà tí wọ́n ń ṣiṣẹ́ èyìnbó láwọn dókítà èyìnbó tí iṣẹ́ wọn eléyìí ló ń ṣàpẹẹrẹ iṣẹ́ wọn ó jẹ́ ó jẹ́ ìrònú àbí àwòrán yìí jẹ́ ìrònú tó fìdí múlẹ̀ tó ti inú bíbélì wá nígbà tí Mósè tí Ọlọ́run pa láṣẹ fún Mósè wípé kí ó gbé ejò kọ́ sórí igi pé ẹnikẹ́ni tó bá wo ejò yẹn lẹ́yìn ejò amúbíná yẹn nínú aginjù láwọn tí ejò bùjẹ tó má lè gbójú wo ejò yìí lórí igi yìí pé wọ́n á yè eléyìí ló wà nínú ìwé Númérì orí ìkọkànléní ogún ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà bákan náà ni ejò ni ó ní í ṣe pẹ̀lú ẹ̀tàn àti àwọn agbára òkùnkùn. nínú nínú ìwé genesis orí kẹta ìwé genesis orí kẹta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún genesis orí kẹta láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹẹ̀dógún ṣùgbọ́n màá ka ẹsẹ̀ bíi márùn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 àti búburú ẹ ké hallelujah ẹ rí lẹ́yìn gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ẹ lè kíyèsí wípé ní bíbá yìí ejò a lè rí i gẹ́gẹ́ bí ẹlẹ́tàn ńlá ẹlẹ́tàn tó ga òun náà ni sátánì eléyìí ṣàpẹẹrẹ bí bí àrékérekè rẹ̀ bí ó ṣe pọ̀ tó ju gbogbo àwọn ẹran yòókù lọ ejò òun ni ó tọ́ ọ éfà lọ nínú ọgbà ídẹ́nì pẹ̀lú ìbéèrè tó dàbí pé kò ní ibi kankan nínú ìbéèrè náà sì ni wípé ǹjẹ́ ṣé pé nítòótọ́ ni ọlọ́run ní pé kẹ́ má jẹ nínú igi ọgbà ni ìyẹn la rí nínú ẹsẹ̀ kínní tí a kà yẹn ẹ rí i pé ìbéèrè yìí ohun tí ó mú tó wà lẹ́yìn ẹ̀ òun ni wípé ejò ìyẹn sátani yẹn ó fẹ́ mọ̀ọ́mọ̀ gbin èso ìṣiyèméjì sínú ọkàn éfà ni ẹ rí i pé ejò yìí ó tẹ̀síwájú nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ò lè kú kúkú kan torí wípé ọlọ́run mọ̀ wípé ọjọ́ tẹ́ ẹ bá ti jẹ́ lójú yín á là ẹ ó sì dàbí ọlọ́run ẹ ó mọ rere yàtọ̀ sí búburú eléyìí la ní ẹsẹ̀ kẹrin àti ẹsẹ̀ karùn-ún ìwé Genesis orí kẹta yẹn ẹ rí i pé éfà nígbẹ̀yìngbẹ́yìn òǹfàfà àti ẹ̀tàn ìlérí asán lórí pé wọ́n á ní ọgbọ́n àti ìfà òǹfà láti lè jẹ èso yìí ẹ rí i pé ó jẹ́ ó jẹ èso yìí lórí ẹ̀tàn irọ́ tí èṣù gbélé lọ́wọ́ yìí ó jẹ èso bẹ́ẹ̀ ló sì fún ádámù ọkọ rẹ̀ jẹ ẹ̀rí kàkà kí wọ́n wá ní ọgbọ́n kí ni nǹkan tó ṣẹlẹ̀ ò ní wípé wọ́n rí ara wọn wọ́n bá ara wọn ní ìhòhò bẹ́ẹ̀ ni wọ́n sì ní ìtìjú ẹsẹ̀kẹsẹ̀ eléyìí tó já sí àìgbọràn sí ìgbékalẹ̀ àti àṣẹ Ọlọ́run wípé wọn ò gbọdọ̀ jẹ èso tó wà láàrin ọgbà yìí eléyìí àìgbọràn yìí òun ló mú ìṣepọ̀ ìbáṣepọ̀ láàrin Ọlọ́run àti ènìyàn òun ló pin níyà òun ló òun ló òun ló pin níyà báyìí tí ó sì mú kí ẹ̀ṣẹ̀ kó wọnú ayé ẹ̀rí ìtànjẹ ẹranko ìtànjẹ ìtànjẹ sátánì ìtànjẹ ìtànjẹ ijù yìí òun ló ń ṣe àpẹẹrẹ fún wa fún èmi àti ìwọ tí ò gbọ́ mi yìí bí ẹ̀ṣẹ̀ ṣe máa ń wọnú ayé wa nípasẹ̀ àwọn irọ́ kéékèèké tàbí àwọn òtítọ́ tí kò ń ṣe òtítọ́ désàlẹ̀ òtítọ́ dénúdénú ètò jẹ́ pé ó máa ń jẹ́ kí a di tó máa ń jẹ́ ká di aláìgbọràn tó máa ń mú wa ṣe àìgbọràn tí a dàbí pé àwọn ọ̀rọ̀ Ọlọ́run àti àìgbọràn yìí a dàbí pé bóyá kò ní wàhálà nú kò ní ibi nú ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé ìjìyà ó tó pọ̀ rékọjá ó wà nínú àìgbọràn èyí tó dàbí pé èṣù lè máa fi purọ́ fún wa wípé a kò ń ṣẹ̀ṣẹ̀ àti bákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé ọlọ́run bẹ́ẹ̀ ló gbé ìdájọ́ kalẹ̀ sórí sátánì ṣùgbọ́n nínú ìjádọ́ yìí ògo ni fún ọlọ́run lókè ọ̀run pé nínú ìdájọ́ yìí síbẹ̀síbẹ̀ ọlọ́run wá lo ọ̀rọ̀ yìí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún láti lè fi sọ àsọtẹ́lẹ̀ ohun tí òun yóò wá ṣe nípasẹ̀ fífọ́ èṣù lórí láti lè fọ́ sátani lórí láti lè fọ́ ẹ láti lè fọ́ ejò atannijẹ yìí láti lè fọ́ lórí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé Genesis orí kẹta yẹn eléyìí ló sì ń ló sì ń tọ́ka sí ìṣẹ́gun pátápátá ìṣẹ́gun ní boríborí ètò yẹ pé Jésù Kristi yóò ní tí yóò sì fún wa tí tí Jésù Kristi yóò fi fún gbogbo ìran ènìyàn lórí ẹ̀ṣẹ̀ àti Sátánì ìlérí Ọlọ́run fún ìràpadà nípasẹ̀ jésù kristi yìí òun nìkan náà ló fún èmi àti ìwọ ní ìṣẹ́gun àti ìrètí ní ìrètí àti ìṣẹ́gun nínú ayé yìí òun náà ni ó fìdí ẹ̀ eléyìí òun ló fìdí ẹ̀ kalẹ̀ ọ̀nà kan ṣoṣo tí ènìyàn lè gbà láti lè dé ìjọba ọlọ́run ìwọ tí ò gbọ́ mi bí mo ti ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ayé mi àti ìwọ tó bá yẹ kó ti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ wípé jésù kristi ti wá láti fọ́ sátánì lórí ó sì ti borí ẹ̀ṣẹ̀ ó sì ti fi oore ọ̀fẹ́ ìṣẹ́gun lórí sátánì àti gbogbo òkùnkùn ó ti fi fún èmi àti ìwọ gẹ́gẹ́ bí ẹ̀bùn èmi ti gbà á ìwọ ńkọ́ ǹjẹ́ ìwọ ti tẹ́wọ́ gba ẹ̀bùn yìí ǹjẹ́ o ti gba ẹ̀bùn oore ọ̀fẹ́ yìí bíbélì wípé ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ló fẹ́ ọmọ bíbí rẹ̀ kan oṣù fúnni wípé ẹnikẹ́ni tó bá gbà á yóò ní ìyà nípẹ̀kún ó ní kì yóò ṣègbé ṣùgbọ́n yóò ní ìyà nípẹ̀kún mo gbàdúrà pé ẹ̀mí mọ́ bí o ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi yìí yóò ràn ọ́ lọ́wọ́ láti lè kọ gbogbo irọ́ sátánì sílẹ̀ tó lè jẹ́ kó máa tó lè jẹ́ kó máa rò wípé nípa òdodo ara rẹ o lè wọ ìjọba ọlọ́run tó lè máa jẹ́ kó lè máa rò wípé nípa ẹ̀sìn tó ń ṣe o lè wọ ìjọba ọlọ́run ẹ̀tàn ni ẹ̀tàn sátánì sì ni pẹ̀lú mo fẹ́ kó o mọ̀ wípé jésù kristi ó ti parí iṣẹ́ lórí àgbélébùú ó sì ń dúró dè ọ́ láti tẹ́wọ́ gba ẹ̀bùn yìí ohun tí o sì gbọdọ̀ ṣe náà ni wípé kí o mọ̀ nínú ọkàn ara rẹ kó o sì gbà bẹ́ẹ̀ kí o sì mọ̀ pé jésù kristi ti kú fún lórí àgbélébùú ó ti parí iṣẹ́ náà kó o sì gbà pẹ̀lú ìgbàgbọ́ kó o gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà rẹ kó o jọ̀wọ́ gbogbo ayé ẹ gbogbo ọkàn rẹ kó o jọ̀wọ́ ẹ̀ fún jésù kristi òun nípasẹ̀ ṣíṣe léyìí ni ó fi lè di ọmọ ọlọ́run bíbélì wípé iye àwọn tí ó gbà á ló fi agbára fún láti lè di ọmọ ọlọ́run tí o bá lè ṣe eléyìí lónìí màá kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run mo sì fẹ́ kí o mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó ti gba jésù gẹ́gẹ́ bí lọ́tọ́ olùgbàlà rẹ̀ eléyìí ló máa mú ìwé àtiwọ́ dúró nínú ìgbàgbọ́ àti ìrètí tí a ní nínú Kristi Jésù tí o bá ti gbàdúrà tí o sì sí ní ọkàn láti fayé fún Jésù Kristi mo fẹ́ kó o lọ sí ilé ìjọsìn tí wọ́n bá ti ń gbàdúrà tí wọ́n ti ń tí ti ń tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ bá olùṣọ́ àgùntàn tó wà níbẹ̀ sọ fún wípé lónìí ọjọ́ kẹsàn-án pé o ti fi ayé fún Jésù nípa ọ̀rọ̀ tó o gbọ́ yìí olùṣọ́ àgùntàn yóò tọ́ ọ sọ́nà yóò kọ́ láti lè tẹ̀síwájú nínú dídàgbàsókè nípa ti ẹ̀mí nípa kíkọ́ láti lè mọ Jésù Kristi síwájú àti síwájú sí i eléyìí ló máa là ń pè ní ìdàgbàsókè nínú Kristi ìwọ tí o wá ń gbọ́ mi bóyá o bá ní ẹ̀bẹ̀ àdúrà ni àbí o ní ìbéèrè o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé nínú ètò èyí tí a mọ̀ sí ètò àkókò ọ̀rọ̀ ẹ̀yẹ ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.